من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله ان لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على قصر الغرب أطريت أتي بغرب ونبوى محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn ọ̀háàbà rẹ̀ lórí tí wọ́n tẹ̀lé ànábì tó ti di ọjọ́ gbèsè àtẹ̀yàmà abẹ́rẹ́ tó ti ìfẹ́sí àtọ̀rọ̀ yìí tó ti káyọ̀ wa àkọsí ìkọ̀ọ̀kan tí àgbàkúta rẹ̀ lọ nínú alẹ́ ọ̀gbọ́n rẹ̀ òní ọ̀gbọ́n di mẹ́tàlá pẹ̀lú ìdíje ńlá adẹ́lọ́run tó ti kọ́ lọ́sẹ̀ tó rọrùn fún wa. àyà tí a kà ní sọ́dọ̀tọ̀ àyà mọ́ òun náà ni àyà ẹlẹ́ ọgọ́rùn-ún àti ogójì àti mẹ́fà one forty أعوذ بالله من الشيطان الرجيم لك آل وما المسلمين يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا إن تطيعوا الذين كفروا يمسوكم على أحبابكم فتنقلوا الخاسرين فلله مولاكم وهو خير الناصرين ولقد عفا عنكم والله ذو الفضل على المؤمنين فرض وشرع عز وجل وطواني لترى إخوان النبي صلى الله عليه وسلم ní ìròyìn nǹkan tí ó ti ṣẹlẹ̀ ṣáájú nípa àwọn àyẹ̀bí ọlọ́run ọ̀rọ̀ tó ti kọjá. Ipe ogun ọ̀sùn tí ó ṣẹlẹ̀ tí oríṣiríṣi wàhálà ṣẹlẹ̀ sí àgbẹ̀yìn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìfẹ́ àti sí àwọn mùsùlùmí wípé ohun tó ṣẹlẹ̀ yẹn irú ẹ̀dá tó ṣẹlẹ̀ sí àwọn àdáyébọ̀ ṣáájú àdáyébọ̀ wà lọ́wọ́ sẹ́lẹ̀. اللهم انا وكا اي جن الذي جن الذي امين اللهم امين الذي قاتل معه ربيون تشوفين àwọn tí wọ́n bá jagun àwọn èdè yóò àwọn èèyàn tó pọ̀ gẹ́gẹ́ ní. àìsàn ló ti tẹ̀sí pẹ̀lú oríṣi ètò ẹ̀lẹ́ta ni wọ́n fún èdè yóò. wọ́n ní èdè yóò lò áyé olúfòlù olúfòlù àwọn táwọn bọ̀rọ̀. ẹni tí àwọn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yẹn ni wọ́n tẹ̀lé wọn lọ́sẹ̀ láti lẹ́bi rẹ̀ ẹgbẹ́ àwọn àwọn àlẹ́bí tó ṣe pé wọ́n ní ìròyìn ẹ̀yìn iṣu tó bá tó fẹ́ jagun pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ tó kéré nígbà yẹn àwọn tí wọ́n tẹ̀lé wọn èyò ìmáyà olóòfò mọ́tò kẹsí ni mo mú tòwọ́lé wá pé èyò ìmáyà rẹ̀ bá ń. kẹsíìrùn àwọn àfà tí wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé àwọn ẹ̀mí ọ̀rọ̀ rẹ̀ oṣù tí wọ́n bá wọn lẹ́bi rẹ̀ wọ́n bá wọn ẹja bọ́ọ̀lù. Yorùbá kan náà ó tún wá ní ìjàmbá àátọ́lù àwọn ìjàmbá tí tí ó pọ̀. Irú ẹ̀ sáré pé àwọn àlejò ọlọ́mọ wa ti kọjá. Táwọn àlejò yẹn ti jábọ̀ tó pé ogun tí wọ́n jà yìí wọ́n ràn dáadáa àwọn jẹ̀mọ́ tẹ̀lé wọn tí wọ́n pọ̀ bàbá wà hànú lè máa àfọ́ọ̀bà wò tó tí bá ti kọ́ yẹn náà wọn wá lẹ máa wà hànú wọn wà ní kọ́lẹ́jì tó wá lẹ wọ́n ní ìrẹ̀wẹ̀sì ọkàn lè máa àfọ́ọ̀bà wò nítorí ìkàtúnṣe wọn ntọ́pá wọn níbi owó tọ́lọ̀ lè jà lòdù lẹ́lẹ́ bí tẹ̀lé ìlera lójú ọ̀nà ọlọ́run tí ẹ bá lọ́run ṣe tọ́ lọ́wọ́ ọba gbogbo kí tó bá ń ṣẹlẹ̀ sí yẹn lè gbọdọ̀ lẹ́wọ̀ ọgbọdọ̀ kúrẹ́ òwe sí ọkàn ìgbẹ́ a ah, àwọn ẹni bá dá wà lọ́wọ́ báyìí kí ló dé a ah, ewu ipọ̀ àti bá tún lọ́wọ́ ẹni kí ló dé ìlera ipọ̀ ọmọ ọba ni irú ẹ̀ ti ṣẹlẹ̀ káwọn ẹni kan ṣáwájú ó ṣe pé wọ́n pọ̀ náà lójú ogun wọ́n ti pọ̀ yẹn náà ni wọ́n ti rí àdáwò tó tó síbẹ̀ náà wà náà bá ìlú wọn lẹ́ wọn kágára wọn lẹ́ wọ́n dà wà máa ń sàkíá ní oúnjẹ tó ṣe pé wọ́n ní àwọn àti òkú wọn jáde ọlọ́ni tí àdéhùn yẹn ń ṣẹlẹ̀ sí wọn. gbàgbé ẹ̀kọ́ tó jáde kí nǹkan tó lọ fún mi ìwọ́n tó lọ náà rẹ̀. òyà ẹ̀wọ̀n wà láta pẹ̀lú ogún ní olè àbúlọ lọ́wọ́ ní wọ́n lọ rẹ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dáwà náà ṣe rí rẹ̀. ọ̀láyé ní àkùkùtà wà yìí ẹni lọ sí ibi dáwà ní tó wọ́n ìgbà yìí ní tuntun pé bá pàdé ń bẹ̀. èèyàn bẹ̀rù pé á ìwé ti dáwà yẹn lọ àwọn náà wọ́n lè bá ti bá yẹn bá ti lọ sí bíbá àdàrí nìkan. tó ẹ wo bóyá o ṣe ń lọ ẹnìkan abidẹ́sì lọ́nà ní ẹgbẹ́ òfin á lóòrè lẹ́yìn lọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. ṣe pé tí ẹ bá lọ kó òwò gan ní lọ lè sọ̀wọ́ yóò sún yẹn lọ́pẹ́ á ah, ìdáyẹlẹ́yìn. tó pẹ́ bá rẹ̀ ló kù lọ́rẹ́ pẹ́pẹ́ ìgbà mọ́tò yìí tẹ̀lé lọ gan ẹ̀fà àìsàn yóò bàjẹ́ ìgbẹ́ wà ní rẹ̀ fẹ́ kojú wa la fẹ́ ah yóò wà ní báyìí ní kankan kan tó àwọn wà ní àwọn oríṣiríṣi lọ́la tó yìí sọ pé àtúntàṣọ́rú tó tọ̀ àìsàn nílẹ̀ àdára ìbéèrè ní àjọjọ́ fún ara rẹ̀ ìyá fẹ́ni lọ́kọ̀ nítorí ẹ pariwo àti tán wọn lọ́mọ inú wọn kọ̀ tó wọn láti ètò ti wá ìwà tó padà ó kó lè di owó ọ̀pọ̀lọ̀ ó lè wá tó owó ọ̀pọ̀ àlọ́ àwọn ọ̀rẹ́ náà tó dàpọ̀ tó wà sọ fún ọ̀gá ẹgbà pé ó rọ̀ tó ó gbà náà lójú òfin tán lọ́nà ìṣèlú wa ni kìí ṣe fáwọn tí wọ́n fún òun náà ní fáwọn náà ti jàǹbá báwọn náà ṣe máa lọ àwọn àìbọ̀ṣe mọ́ rẹ̀ so bòmí sì ní ó sì lọ tó ṣe pé ọ̀fẹ́ lè máa wọ pé à ah, eléyìí fẹ́ pọ̀ jù ó ṣùgbọ́n kó mọ̀ bọ̀ pé ṣé ṣe yá èyí lágbàtí gbà ní fẹ́ gbà ní dáwà nígbà rẹ̀ ọmọ wa ni lọ́wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni àwọn oríṣiríṣi wàhálà ni wọ́n ń bẹ ní ọba pàdé kíkẹ́ sí dáwà rẹ̀ bá fẹ́ràn ìdí wa ti ṣe pé bóyá òun gbìyànjú àti ìṣàkóso ẹ̀rẹ̀ kan ni ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ ni bóyá ẹ̀ka tó júlùmọ̀ rẹ ni bóyá ìyàwó rẹ ni bóyá ọkọ rẹ ni nínú gbìyànjú àti ìṣẹ́ tó ń ṣe tó pé ó sì bá nǹkan tó ṣe pé yọ pọ̀ nínú jẹ́ pàdé kó lè jẹ́ ọ̀rọ̀ lẹ́ni ọ̀tọ̀ wàhálà tí ń ṣe pọ̀ báyìí gbogbo ìgbà ni kì í ṣe ṣọ̀tàn wàmẹ̀ ọ̀dọ́ ìsìn wàmẹ̀ ìsìnkánù wàmẹ̀ wẹ́hẹ̀nu wàmẹ̀ ọ̀dọ́ ìsìn wàmẹ̀ ìsìnkánù èèyàn gbọ́dọ̀ gbórẹ̀wẹ̀sì ẹ̀mí o èèyàn gbọ́dọ̀ lẹ́ o èèyàn gbọ́dọ̀ tó pé tọ́ àwọn apàkìlì ìsì náà nìyẹn tó ìbámu ọ̀tádà ó ní wà lọ́tà kí á ló ayé fàmáró tá dú ánùsùrẹ́sì yìí wà láàrín dínì yìí أن قاتلوا على ما قاتل عليه النبي حتى لحشكوا بالله ونسبة ومن سكانوا túmọ̀ rẹ̀ náà ni pé mi ò lẹ́yìn padà pé kọ́dà àtúndé sọ̀pọ̀tà àwọn ẹ̀rọ yìí mọ́ ọ̀pọ̀ ìgbà ìgbà abádàbí ìlú ogun dòní àrí ìpàtàrí tó wá ní àtúndé bá lọ ní ìlú tó bá tó bóyá ó tún wọ́n pé ní tó bá tó yá àtúndé náà sùnìyàn fi rí ibi àwọn mùsùlùmí tó ń kọjá tí wọ́n ti fi àwọn ànábì ọwọ́ ọba tí ó ti kọjá àwọn èyí ṣe ẹni tí ìyàrá lè máa yọ ẹnu sí wa tó ti ṣe tí ìyàrá lè máa sí. sọ ọlọ́run bá ní wọ̀lọ́ òyòṣèkú ọmọbìnrin olùwàjẹ́ mo nífẹ̀ẹ́ tó bá ní sùúrù ẹni báwọn ẹni wọ̀nyí wọ́n ń ṣe sùúrù pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba yìí ọlọ́wọ́ ń fi ọ̀rọ̀ wọn jẹ́rìí fún àtẹ́sọ̀ wọn àtẹ́sọ̀nà ibi tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yìí náà tó ṣẹlẹ̀ sí àtẹ́sọ̀ wọn àtẹ́sọ̀nà náà lójú ogun ẹni ní kí yóò ó ti kọ́lẹ́jì ẹ̀yin bẹ́ẹ̀ tó ń palẹ̀ mọ́ sẹ́yìn jẹ́ sọ àbàtà lẹ́bi yìí irú ẹ ti ṣẹlẹ̀ ṣáájú ó ti ṣẹlẹ̀ ṣáájú sàlẹ́ ọlọ́run ní àwọn tó ti bọ́ ti fi sùúrù yẹn náà á ah, ìyẹn ọlọ́wọ́ bá mo ní ìfẹ́ sí wọn látara pé wọ́n ní sùúrù yẹn náà ti pé gbogbo ọgbẹ́ tí àwọn ọba abẹ́rẹ́ ṣe nínú ẹ̀sìn ọlọ́run wọn náà lè fi sùúrù kọ̀ọ̀kọ̀ alẹ́ lè sùúrù àárín títí náà wọn oríṣiríṣi àríwá náà wọn oríṣiríṣi wọn náà rí ọ̀tẹ̀ wọn oríṣiríṣi àmọ́ ẹtú fẹ́ ṣẹ̀sìn ìlú ọ̀gbọ̀n gbọdọ̀ dúró déédéé هناك طلب مشاعر نعم وما كان قولهم وما كان قولهم إلا قالوا ربنا اغفر لنا قلوبنا ربنا اغفر لنا قلوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القلب Láàrín, ọlọ́wọ́ bá ní ẹwọ́n mú wà láti ṣẹlẹ̀ sí àwọn tí a lé wọ́n lọ sí ojú ọkọ̀ yìí wọ́n tẹ̀lé àwọn àmẹ́lì ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ. Ètò ọkọ̀ sọ́mọ́ ni pé wà bẹ̀rẹ̀ kí á na kọ́ إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا أحكام التوحيد إذا هو الذي تولد واجبا رأى قال القبال ọpọlọ lè pa ẹkú ọjọ́ ìjọba káwọn ẹ̀rọ apá nípa púpà àwọn ọ̀sán náà ṣùgbọ́n sọ́nà ni pé rabbana ighfir lana dhunubana kí ọlọ́run ojú ẹ̀ṣẹ̀ wa jù wá. Èrè pé nígbà míì tí ẹ bá rí pé nǹkan tó burú ṣẹlẹ̀ síyàn èrí àdánwò pàtàkì jùlọ nínú ìsìn ọlọ́wọ́ wa èèyàn rí àdánwò bẹ́ẹ̀ ìkẹ́lu yẹn kó wúra rẹ̀ pé kíkìtì fún òun ìṣẹ́ lọ́wọ́ wa ọlọ́wọ́ bá máa ń ran èso rẹ̀ lọ́wọ́ ni. tó kí wọ́n ọ̀rọ̀ wò kan tó fún ọlọ́wọ́ ìpìlẹ̀ lónú bẹ̀rẹ̀ ọlọ́wọ́ tó bí ẹ̀ṣẹ̀ wá jọ wá wà ìsọ̀rọ̀ fẹ̀lẹ́ sí àmìnà níta ti ṣe ní àkejì ìsọ̀rọ̀ sí àmìnà níbi àlámọ̀ yìí wá ìbáwọn àti ìbọ̀kan táwọn ẹni ti ṣe ìwọ́nà àwọn ọmọ ilé ẹ̀ka ní ṣe àwọn kò náà kan ní wọ́n ṣe kẹta wọn lọ́sọ̀rọ̀ ní ọlọ́run ní bí kẹrin àwọn ẹgbẹ́ àbáwọn làwọn ẹṣẹ́ ọlọ́run ọlọ́run kò ní bí àwọn kò ti lò nínú ìṣẹ̀lẹ̀ ayé وانصرنا على القوم الكافرين اللهم صل على lórí àwọn ìjọ tó wọ́n jẹ́ kéèkì òbí pẹ̀lú ọlọ́wọ́n bá ṣèkọ́ ńlá ni ara yìí jẹ́ fún wa ẹni tí kéèyàn bá ń kojú ìṣòro kéèyàn bá túbọ̀ ní ọlọ́wọ́n bá ìdókòwò bẹ́ẹ̀ bákan náà kí ni òun tó bẹ ọlọ́run tọrọ nínú dúró ẹni pé amẹ́ni sọ mọ́ ọ̀rọ̀ sọ́la ó lè fi àwọn oníkọ̀ bá ṣẹlẹ̀ sí ẹ̀ kí ó lè fi àwọn àhóńlá àjẹrí ní sí mùsílà wọ́n ló fi fọyọ́ nì ha tí wọ́n lọ́wọ́ àtẹ̀wò tó ṣẹlẹ̀ sí yìí là níbẹ̀ kó mi yọ níbẹ̀ wọ́n ló fi fọyọ́ nì ha èyí tó tó ga jù lẹ́yìn lọ ètò ọlọ́run kò ṣe fún gbẹ̀yìn pé kẹ́yìn wá gbé ara dálẹ̀ fún wọn tó kó yọ̀bọ̀ kíkí ló dé lórí aburú ló dé èrè tuntun dé ní èrè kó tó ti ní èrè wọ́n ní jìbìtì ní. tó gbogbo wọn ní jìbìtì ní wọ́n kó ṣọ́ọ̀tì níbi owó rẹ̀ ní gbogbo àwọn nǹkan yẹn ti di pé ó ta ìṣẹ́ ìgbàlódé fún yàrá òbí ọkí òṣèré ní ilé ọbẹ̀ ọlọ́wọ́ pẹ́ẹ́sì àpòdáàmẹ̀rẹ̀ ṣe báwọn ní ìlẹ́sìn pé ní ẹ̀sìn yìí náà ìṣòro kékeré kan ló bẹ̀rẹ̀ sí ẹ̀sìn bọ́ọ̀lù ní ìṣòro kò sí ìsìláàmù náà ẹlòmíì gan nínú súnà náà sọ mọ́ ẹ̀sẹ̀lẹ̀ mọ̀lẹ́dẹ̀kan tó ṣe pé wọ́n ẹ̀sẹ̀lẹ̀ sí wọ́n súnà yìí lọ́ba ya lọ́ba di tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe gidigidi kí ló dé ó ní àwọn adájọ́mọ̀ ẹ̀yà àwọn wọ̀nyí sánú àwọn adájọ́mọ̀ ẹ̀yà àwọn wọ̀nyí sánú nínú kàlàfíà wọ̀nyí sánú tó tó bá lé ìdìkà wọ̀nyí fún un tó àwọn ẹ̀kọ́ wọn lò mùsùlùmí àwọn ọmọ wọn ti dáadáa tó òun ti kó òun òun bá wọn lọ ìfẹ́ pé ní àdéhùn kan ọlọ́wọ́ pàtàkì àti kọ̀ọ̀kan pàtàkì ara rẹ̀ àdéhùn kan ó ní ìdílé tọ́ sórí ni gbogbo kan tó máa ń jẹ́ àdéhùn fún èèyàn tí ọmọ ọjọ́ ọlọ́run ẹni tó jáde kó Islam yẹn yán ẹni tó jáde kó ibi súnà yẹn yán nítorí kékeré àdéhùn kan sí kejì ọba kọ́lá ìlú ẹlẹ́yàmí àti ju. kí ló dé à gbàtọ́ kọ́ ọ̀rọ̀ kú ṣẹ̀fá náà ẹni yẹn àdáwò yẹn ti kí ni orí ká náà wò ó gbọ́ òun ní ìgbé ọ̀gá ọ rárá òun náà lè yẹ kí ní bùkátà kí nǹkan tí ó dùnmọ́ yẹn bá ń ṣẹlẹ̀ sí ìyá bí ọmọ yẹn ọlọ́run forí di ọmọ tí ọkọ wa forí di ọmọ ọmọ tí wọ́n ti fi ẹsẹ̀ báyìí kọ́nà kó forí di yàn kó tó ọ̀làwọ̀ ilẹ̀ ṣe lẹ́yìn náà kọ́nà kó wá sọ bàtà ẹ̀ ìyẹn wá sí kókó jù ọ̀dọ̀ tó kókó ló ń lágbára jù kọ́nà kó fi ẹsẹ̀ yàn múlẹ̀ ẹlòmíì iṣẹ́ lásán òtí ìrẹ̀lẹ́ ọ̀dọ̀ mo mẹ́ tó ṣe pé iṣẹ́ náà ló lóun wá kiri kó wọn oríṣẹ́ wọn oríṣẹ́ wọn oríṣẹ́ àwọn kristian ti láwọn fún oníṣẹ́ kọ́nà ènìyàn ti lọ mọ́kà rí wọ́n ti fún oníṣẹ́ wọ́n ti ní kó ju kristian ó lọ ìlú kristian ọmọ ẹ̀ lọ́rùn ó lọ ìlú kristian ọlọ́mọ àdúgbò yìí ni ọlọ́dẹ tó ń sọ̀rọ̀ òyìnbó wáṣẹ́ òyìnbó tó wá di ní ìsẹ̀ kódà kó jì lọ́nà ni ọmọ ènìyàn ní ìdíkọ́ ọmọ ọ̀bẹ ọlọ́run ní gbogbo ìgbà tí àtẹ́wò bá ń ṣẹlẹ̀ ẹ̀lẹ́ náà tí wọ́n ti fún kẹyẹ fún sí ọ̀rẹ́ ní ẹ̀rí pé ká má jẹ́ kí àlámọ̀rí ayé yìí kó jọ wá ní dúdú kí ayé kó jọ wá ní dúdú bí ọ̀rọ̀ pé wà wọ́n wà èèyàn ń tẹ̀sí ọlọ́run ní òní fi hàn káyé tí òní lè gbọ̀ngàn ìgbádùn ayé yìí èyí ò ti tẹ̀sí ọlọ́run ni ò ní kéèyàn ọmọ nìyí èyàn tí ó dédé níbi ẹ̀sìn ọlọ́run kò ní kéèyàn ó ní kò ní kéèyàn ọmọ nìyí kí ẹ ọ̀rọ̀ ní kádàrá ni lọ́pọ̀ kádàrá ni ó lọ sún lónìí náà gbọ́ bá ti pẹ́ lè fẹ́ lórí kíni à ẹ̀yà ya máa kí èsì wọn onáwó <laughs> ti lọ lè chéńjì àà ẹ̀yà afọmọkàn àà ẹ̀ lọ chéńjì bí ẹni tó níyì àà wọ́n ti wá wáyé ìgbà yìí àà àwọn akọ ṣé àlùmọ́bì ní pé máa wọ aṣọ anábì nínú lọ ayọ̀ṣẹ́pù ayọ̀yàrọ̀ afárọ̀ ní àìníyí aláàdì ọmọ máa nífẹ̀ẹ́ kó máa rí pé lágbájá yìí kí á ah, èmi ọlọ́run kẹ kí àpẹẹrẹ ó sì máa fẹ̀ lára rẹ̀ tí ọlọ́run ti ká tó súnmọ̀ pé àti kí o máa ká tó tó kàdí láti wàláhì ẹ jáde kan lórí àwọn èèyàn àwọn bílíọ̀n bílíọ̀nìà àwọn tírílíọ̀nìà wàláhì náà ló tún náà wọ́n tó wá dúró dédé ju wọn tó kó lórí ṣe ọdún ní ọ̀run ti tàkọ́ṣùkù pé ẹ torí àwọn wọ́n dúró dédé tẹ̀mọ̀ ní ah, ah. àwọn eléyìí wàláhì tó lè láì lọ́wọ́ láì láì lọ́wọ́ ṣe kó dé ilé wọn bẹ́ẹ̀ eh, yọ̀bẹ̀ ṣùgbọ́n tẹ bá rí pé wọ́n jọ ń discuss ọ̀wá káwọn ilé ìlú wà láì wọ́n wá sámáyé wọ́n bẹ̀rẹ̀ fún sámáyé ju ọ̀gá lọ. tòní sí nǹkan kọ́ ní jẹ́ pé èèyàn sámáyé ìyẹn lè ní tó ní tí ọ̀pọ̀ gbogbo àti kí yẹn ọ̀pọ̀ tẹ́sí kẹ wà láì pé yóò ti sámáyé ju wọn tó ní lọ. so gbogbo nǹkan náà ló lè jáde ọ̀fẹ́ lónìí nínú ẹni mùsùlùmí títí sáà ti kókó ni kí wọn sábẹ bẹ lọ́wọ́ ọba ọmọ ìjọ kí fìkú lẹgbà tó bá ń dé ogún ìyàwó tó ẹni bùkátà sí kábẹ lọ́rùn tí ó ti fún àníyàn rẹ̀ ṣe tó nígbà tí ìṣòro bá ń ṣẹlẹ̀ sí ìyàn ọlọ́run bá nígbà tí wọ́n bẹ̀ ní فآتاهم الله ثواب الدنيا وحسن الثواب الآخرة والله يحب المحسنين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب والله يحب المحسنين ولهم فأتاهم فأتاهم الله ولما تعالى يريد أن ترغب بكل شأن nǹkan tó ṣẹlẹ̀ sáwọn èyí tó bá ti fi ẹ̀ṣẹ̀ ní bákan náà lẹ́gbàá tó ṣòro yìí dé olúwa fún àwọn dúró فآتاهم الله ثواب الدنيا هو شغلين الصرايين Èrìkì ọmọ ọba sọmọ lẹ́fà yìí wọ́n rí nǹkan tó tò ilé ayé òun lọ́nà ń pè ní ìlú ìlú ní mọ̀tọ́rọ̀ fún àjílà ìdòdó ayé ìdòdó kọ́ńtọ́ńtọ́ ọ̀gbẹ́ ti pé ìyẹn lọ. nípa ìyẹn ó jẹ́ tuntun pé olùsílọ̀ ọba ó dúdú ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn wá nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀. tó irú ìyẹn kọ́ ní tíńkà mọ̀tọ́rọ̀ tó àjílà ìgbòló ayé nìyẹn ìgbòló ayé nìyẹn ní ọ̀tọ́ wá di didi àlùkìyàmà lọ́wọ́ tó ọlọ́run ṣíbẹ̀ fáwọn kan ti kọjá tí wọ́n gbọ́dọ̀ wá fún wọn nígbòló ayé tó padà rí ní kó tó wọn lọ àwọn náà padà lọ sójú ogun àwọn náà lórí àwọn kìdìrí yìí padà tó àwọn náà tó rí ìkan lójú ogun tòun ti bẹ́ẹ̀ náà wà ṣùgbọ́n sọ̀wá dé àfẹ́ràn ó tó wá tó rí ẹ̀ẹ̀kan ládájọ́ gbèsè àlùkìyàmẹ̀ náà wọ́n mọ́ ìyọ̀ ṣípòl mọ́sùn yẹn tó wọ́n wà ìjọ́nà nínú wọn wọ́n wà ìjọ́nà torí wá ní èmi ọlọ́kọ̀ọ́ bá rẹ̀ ṣípòl mọ́sùn mo ní ìfọ̀kẹ́ tó máa ń ṣe dáadáa tó máa ń ṣe dáadáa tó wà ní mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣéèkà ẹ bá ń wo àwọn ìpè àwọn àti júlẹ̀ àti ní ayé yóò máa rí àpẹẹrẹ lára irú àwọn sheikh labani sheikh ọ̀sẹ̀yẹ ọ̀gbọ́n yìí. ìjọba òun kó tẹ̀sí sheikh ọ̀sẹ̀yẹ rẹ̀ kan. mo ti fẹ́ bẹ̀rẹ̀ xalùpọ̀ yẹn ní haram ló ti fẹ́ láti láti kọ̀sí ìmọ̀ yẹn ní wọ́n wá sí. مكة سواء تنزل درس شفت الفسوق so ìgbà tí wọ́n tún ní bọ́ lójú wọn tán wọ́n ní kí làwọn rò ní pé àwọn ò pé tíláyà tí wọ́n pé jọ ẹ̀rọ òdì ẹ̀rọ tí wọ́n ń bá mú gbóló haram ti kún bàjẹ́ wọ́n làwọn ò tún wà táwọn bẹ̀rẹ̀ dáwà yìí pé àwọn nìkan nígbà míì lọ́la àwọn ọmọ dákẹ́ ń kà làwọn sì mọ dákẹ́ ń tú wọ́n ní jọ́ mi mọ̀ án bíìn yóò jókòó táwọn ọ̀la ìmọ̀ lẹ́rìí kò háyà nínú ẹ̀kọ́ tó nínú nínú ọ̀rọ̀ ṣètò tó nílò ní ẹ̀kọ́ tí ìṣe kékeré wọ́n ní àwọn ọ̀nìjọ́ mi ẹni tó tó wá jẹ́ mọ̀ bíìn yẹn náà àwọn tó wá jù sọ àwọn sì máa dáadáa sì ti fúnra wọn nìkan wọn làwọn náà làwọn wò pé ah, àwọn náà wá ní àwọn làwọn wá ti ẹkú sí pé olú nílẹ̀ náà náà lọ́wọ́ ti wájú àwọn báyìí náà lọ́ọ́ rí sí àwọn yá ọlọ́kùnrin ṣàfihàn àwọn ọ̀nà àwọn ọ̀rọ̀ ojú káwọn lè pààtì kẹfẹ́ káwọn pààtì kẹfẹ́ káwọn lè fún káwọn lè fún wọn. so kí ni ọlọ́run yóò ṣe ọ̀nàtàrọ̀tún ẹ̀jìlá ìdùnnú ayé ni náà wọ́n ń ṣe fún wọn kọ́rọ̀ ń dípò yí wọn pé á mo fún ọ ní kọ̀ọ̀bùrù kí àwọn èèyàn ti tọ́lá ti lọ́kọ̀ ọkọ̀ fẹ́ rí ọ̀yọ́ ṣe tán bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún ṣe kàlùbárí náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún ṣe fún báàgì náà àtàwọn afáàlì àtàwọn afáàlì àtàwọn afáàlì náà bẹ́ẹ̀ náà so ìdùnnú ayé nìyẹn o. وبدأ بإذن الله قدوم دي يكونون في القيامة موقوما وأن الله لم يستطيع ولا شيء يقول شيء قد أنتم ولا يقوى وتجدون إلى القيامة هما في الأدانة دعاء ومن يرى الذين آمنوا إن كثير الذين كفروا يرسلكم على أعقابكم فتنقلبوا خاسرين فتنة خلق الخاسرين اللهم بارك الإمام المسلم يفضل تعالى عباده المؤمنين قل وأني اليوم مثلا الداعي ومن شيء كذا وعيالوني وجنوني عن صاحب الكافرين ومن كلام الكافرين

أعطلاء أعقادكم وطريقة بينه وطريقة فيه فتنقلبوا خاسرين إقرأ هذا الكيوش يوسف kọlọ kọlọ yìí ká tó lò. ìbára mi tẹ̀síì bàtà wọn ṣe tẹ̀síì ayà yìí wọ́n ní yóò ṣàkóso tààlà ìdájọ́wú ẹ̀mọ́kùnrin ọ̀dọ̀ náà wọ́n kí lọ bá wọn rẹ̀ kájọ́ à ń tọ́ ẹ̀sìn ìṣàkìrì kábẹ́kẹ̀lé àwọn kèfèrí torí kékeré ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم يهود أو نصارى أو كبري أو إلبهم sínú ilé dòtí ẹ tó ń jẹ́ mùsùlùmí láéláé àti kí wọ́n rí pé ń tẹ̀lé àwọn ó lè wá jẹ́ ẹ̀tún jù sí ìyá rẹ̀ tó sáré pé ń ṣe tiwa tó àti kí mùsùlùmí ni kó ṣọ́ ara rẹ̀ kó sì máa tẹ́jú gbogbo wa àti lọ́rẹ́ kó máa ṣọ́ra pé ẹ táwọn kì í yìnbọn tó ń lè báyìí àwọn oríṣiríṣi ọ̀nà lọ́la àwọn ọmọdé kékeré tó ń múlẹ̀ ìmúlẹ̀ ní ọjọ́ tó ti pẹ́ ọ̀sán ní tọ́jú mùsùlùmí lọ́pọ̀ mùsùlùmí lásìkò yìí ọ̀sán ni àti kí náà ni àwọn tó máa ń bí àwọn oníwà àti ọmọ ilé wá ẹnu wá nílé tí wọ́n ní ìtají ìtají àkíyèsí ọmọ ilé tó àwọn tó máa ń tó àti wọn pàṣẹ pé hmm, kí ní kan fi ń dé o ẹ̀sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀ṣọ́ra o tó àwọn àfáà yẹn ni wọ́n máa gbà pé àtòwúrú lélẹ́yìn àwọn ni wọ́n fún pàṣẹ ìtura tòun ti kan lọ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbẹ̀kẹ̀ sí ní pé ẹ sọ́ra ẹ mọ́tẹ̀lá àwọn kèfèrí ẹ̀wọ̀n lápòjú oyin ẹsẹ̀ ara ìtẹ̀lé ìròrí àwọn kèfèrí ẹnìkan sí rẹ̀ lára nípa àdéjẹba nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ bọ́ọ̀lù ṣẹ́rí kí nìkan bẹ náà lórí àlàáwùlà àlàáwùlà ẹ tó máa ń jẹ́ dáríyà tí ò bá sì gbọ́ kí ní yẹn yé ẹ̀lẹ́sìn ó ti máa wọn mọ̀tò náà fi àwọn lẹ́nà nínú kó padà lọ tó àwọn èèyàn níbi dáwà kó padà lọ tó àwọn èèyàn níbi dáwà kí ni jáwọ́ dáwà ní globalization globalization jáwọ́ ìlà àádám kọ́ ìyẹn tán wá ṣídà kí ni ọ̀tọ̀ gbogbo àgbáńlá ayé di tó tọ́ di èrè very small village kéré kéré kéré báyìí gbogbo ayé sì ni ẹ̀kọ́ ní kéréje àwọn olùwó ní ìtàn fẹ́ ṣe nìyẹn àwọn fẹ́ gbogbo ayé di ìlú kékeré ìlú kékeré sẹ́kú bá ti mọ̀ sọ pé Ìlọrin ayéra wa tán àwọn olùwó làwọn fẹ́ sọ gbogbo ayé ti gbé sáà gbogbo ayé ayéra tán so àwọn ọ̀sẹ̀ tí wọ́n ń lò àwọn tí wọ́n ní ìtumọ̀ pàdé ra wa tán ni pé ìrírí kan náà láti ọmọ ìlú tẹ́lẹ̀ ní táwọn ọmọ àwọn ọmọ kẹ́kẹ́ ń ṣe ẹ̀ ní gbogbo ayé ìkíríyàn ní ìròrí wọn síkírà wọn ní ìlànà ìrì ara rẹ̀ ní bọ́ọ̀lù. ṣe pé nìsín òyìnbó lè jáde ìjọba máa ń ní bọ́ọ̀lù kan ní seventy five percent gbogbo àgbáyé tí wọ́n ń rò ní ìpín lásìkò yìí nì ọ̀rọ̀ bọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ rédíò ó wà bẹ́ẹ̀ irú ẹni dcc kò sí pé wọn ò lè máa dáhùn kalẹ̀ bí gbogbo olùkọ̀ọ̀kan olùkọ̀ọ̀kan olùkọ̀ọ̀kan pé àwọn fẹ́ kó jẹ pé ìròyìn ìròyìn àwọn fẹ́lá àwọn ẹ̀rọ rí múra àwọn fẹ́lá àwọn ẹ̀rọ múra tẹ́bárí báwọn yẹn ṣe yà ní èmi online aburú táwọn yẹn ń ṣe gan ní àwọn ọmọ ìlú láwọn ọmọ Yorùbá táwọn òkú látara kéde látọ̀dọ̀ àwọn west látọ̀dọ̀ àwọn òyìnbó tó bá bẹ̀rẹ̀ sí bí wọn. ẹ wá wo àwọn táwọn ẹni jẹ́ ọmọ òyìnbó gangan tó ń gbé ní ìlú èbó gangan táwọn wa tají tí wọ́n ti wá ẹ̀yìn àwọn òṣèlú àti ṣe bí àwọn òyìnbó. àbẹ́rẹ́ rẹ̀ máa fà ní Ìlọrin ọmọbìnrin bómi ìlú ṣe ń múra ẹgbẹ́ lóṣù máa múra yọ aṣọ tí ju ìdájí ìdájí tán níka obìnrin wọ wọ́n wọ níka jọ ọkùnrin lọ nísìnyí obìnrin wọ́n wọ níka ju ọkùnrin lọ lónìí ní lásìkò yìí kódà tẹ́ ẹ̀ bá rán aládùúgbò gan-an irú rẹ̀ gan-an ó sì máa wọ wọnú àdúgbò skul náà ti máa ń wọ̀ wọ́n sì wọ wọnú àdúgbò torí wọn ò wuli sábúrú mọ́ ní skul wọ́n sì gbé wọnú àdúgbò náà àdúgbò kálukọ́ mọ́ ṣe kí ni kọ́mọ́sí akẹ́ òun náà ni àdáyọ̀yà náà ara ẹ̀ náà ni ìgbé ìwé kíkà àyọ̀yà náà ni tó àti kí mùsùlùmí kó ní wá ẹ̀yù tó bí ó fi máa bọ́ níbi ìpè ọ̀wọ̀ tó tó bá ń sọ pé ìwé kéde ìwé kíkà dé kó ṣe kéde wọ́n jẹ́ àyọ̀yà náà ẹ̀ ti láwọn tó ń kàwé tí wọ́n ní wá ẹ̀yù ẹ̀ ti bá wọn níbi kọ́ọ̀sì tó dáa lẹ́yìn pé ìwé lè yí ń kà ẹ̀ ti rí ẹ̀sìn lára rẹ̀ awúláwọ̀ òṣèké ni òkú lọ ẹ̀rí èèyàn ń ṣe mẹ́dísìn mẹ́dísìn ń ṣe ẹ̀ ti ba pẹ̀lú ìjà àbúrò rẹ̀ pẹ̀lú ìdíkọ́ àbúrò rẹ̀ inú àwọn ìbò wọn abúlé pé yé ara ilé ìkó lọ yá ilé ìbọ ìnjìnìárì ni ẹ ti rí pẹ̀lú rọ́bà ẹ ti rí pẹ̀lú òtòtò tó lẹ̀ wọn kò yé ah, ah, àlélẹ́yìn mú òbí ọba ẹ̀ṣẹ̀ yóò kún wọn lọ bí gbogbo àti gbọdọ̀ rí nìyẹn o láti gbọdọ̀ rí nù ìka má jẹ́ kí ọ̀làjú àwọn òyìnbó kókó wa lọ oríṣi náà yóò wá tọ́jú kọ́ mọ́tẹ́ ìbáàlì ńlá túmọ̀ síbẹ̀ so torí pé kí ni kẹ́kẹ́ lóbi tí o bá mọ kí ọ̀rọ̀ nípa áwọn láwọn yẹn ó lè rẹ́ ìtọ́jú lọ́wọ́ tó ní ọ̀tọ́jú lọ́wọ́ ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú ìdúná ẹ̀kọ́ ti lọ́wọ́ ìwọ̀n tó rẹ̀ ti dúná ẹ̀kọ́ ti lọ́wọ́ ọbẹ̀ lọ lè mọ́ lọ wò. kódà ẹ̀jẹ̀ sọ fún yín ọ̀rọ̀ rẹ̀ ti àwọn náà yẹn ń ṣe di pé àdéhùn ẹ̀nìkan ṣe ń ṣe english wàhálà ẹ̀kọ́ ṣe wá láti jẹ pé òun rẹ̀ ṣe english lọ́dọ̀ rẹ̀ kó láti sàn. ó lè padà sọ pé wọ́n ní drama àwọn oníṣẹ́ drama nínú english àwọn. mo wá ní àkúrò wá ní ṣe tó lóun kó ní òun ìjọba yìí tó mo ṣòro mo lọ pé kí n bá sọ pé kó fi kúlẹ̀ lọ́rẹ̀ kó lè kúlẹ̀ wọn káì jẹ́ kí n bọ̀ wá mo mọ àwọn tó ṣe ilé ìtọ́ jẹ́ olùkúlẹ̀ bó ni wọ́n ti rìn wọ́n ti dúró délé ọ̀nà wo làwọn gbé gbà àwọn ìjọba wọn gbá ìwà wọn gbá ìwà tó ìgbà tí wọ́n wá rí àlàyé yẹn lápọ̀dọ̀ tí wọ́n ọ̀nà wọn fẹ́ yẹn kí wọ́n lè ṣe é tó wà láyé ọlọ́run ọlọ́run ti rọra polio níbi wàhálà yẹn èyí ṣe kó polio fá wàhálà yẹn tó ọlọ́run rọra polio ń bẹ̀ ó ti bá kọ́sẹ̀ lọ ó parí. torí gbogbo kọ́lé kọ̀ọ̀kan ṣe ní bó ṣe ní bó ṣe ní bó ṣe ní bó ṣe ní nìyẹn abẹ́ tí ò wá gbọ́ ọ̀rọ̀ yẹn yé tó lórí mọ́lọ́lé má àyẹ̀wò àyẹ̀ á ọ̀la ilé ìgbọ́n tó náà yé ó le gan ó le gan ó le gan ó. <laughs> ọlọ́run kọ́ mẹ́ta ló fọ tí wọn náà wá ní ẹmọ tẹ̀lé àwọn tètè yìí o ẹmọ tẹ̀lé wọn fáàtì wọn sọ yìí náà mọtẹlẹ wọn mọtẹlẹ wọn kì í ṣe pé nǹkan tí wọn á ṣe àwọn tí wọn ti àwọn bẹ́ẹ̀ òun àbí ń lò àbí àwọn tó ṣe à ń lò wọn ṣe oríṣiríṣi à ń lò kọ́dà ẹ̀wọ̀n náà yẹ àdédáde náà kọ́dà tó la àwọn náà wọ́n ti la gbẹdúwájú yìí là ń lò yìí ni. so èyí tó pé á lò fún ẹ̀sìn wa á lò tí o tó kéyí kékeré wọ́n yá tẹ́tẹ́ ní kékeré wọ́n yá tẹ́tẹ́ ní kékeré ẹ̀ fóònù àti tiwa àti àti tiwa àti láì tiwa fóònù tó kéé ṣe dídá fún wa ní àìsàn náà wọ́n ní kí wọ́n ti àwọn ẹ̀sìn ń lo balùwẹ̀ àwọn ìlú wọ́n lo ilé àwọn ọ̀rọ̀ ayé ìlú o kó

wọn àbẹ ìfẹ́ tí wọn kiri wọlé tí wọn tàbí pẹ̀lú ọ̀rọ̀ tó kiri wọlé tó èyí yóò wọn kiri wọlé tó lẹ́yìn tó bá ní sọ̀rọ̀ náà ti kí ó jáde kọ́ta tí a kiri yóò kiri ẹ̀kọ́ yẹ lágbájá tó ń tòun báyìí tó ń tòun báyìí mùnà ti kí ni wọn kárí wọlé yóò wọn tàbúrú pẹ̀lú yóò àwọn mùnàbí kì í láyé ànábì sọ̀rọ̀ àwọn ìgbàlá tí wọ́n sì pẹ̀lú ànábì wọ́n ti pẹ̀lú rẹ̀ wàlá ẹ̀ tí ò bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò bá pẹ̀lú ànábì sọ̀rọ̀ àwọn ìgbàlá nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó máa ń ṣẹlẹ̀ ọmọ ìyàlẹ́ ni owó ìṣẹ̀lẹ̀ ìyàlẹ́ rẹ̀ kó gbánú sí mùsùlùmí wa يوم كثير من يحذر تعالى عباده المؤمنين عن طاعة الكافرين الذين يمثل على الكافرين والمنافقين كما تلاوى منافقين القول الرب يا أيها الرسول لا تطيع الكافرين والمنافقين واغلط عليهم قالوا أنا قتلوا مصدر تبع الظهور واغلط عليهم لما يعني كنت نسوا فلما قالوا لهم واهجرهم هجرا جميلا على قوتي بعد قالوا لهم نسوا لما تبع لما يرجعوا ẹlòmíì náà wọ́n má lè máa gbogbo àtàlẹ́ ìdùnnú náà fún àdébí tọ̀gbọ́n ọ̀rọ̀ síta ẹlòmíì táwọn apá ti rí ìdíje rẹ̀ náà wọ́n bá tiẹ̀ lọ. ọlọ́ọ̀bá ní yẹ̀rù túkù àlà àtọ́nìkù ẹni tó bá tẹ̀lé àwọn ọ̀dọ́ náà kì í ọkọ̀ àkóbá rẹ̀ ọkùnrin ni yẹn tó ní pé wọ́n ti apadà tí o ti kọjá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wọn wá ti apàdà síbẹ̀ wọn ti apàdà sẹ́yìn àwọn ẹ̀wà tí ò sí lọ́wọ́ rẹ̀ tẹ́tẹ́rẹ́ wá dúdú pípàdé nígbà tó tó wọlé tó náà mùnàbí tí mùnàbí tó bá dé tó tó fi ọ̀padà síbẹ̀ rẹ̀ kọ́lá tó wá sí ẹ̀ láwọn wà mùnàbí kì í nú ẹbí tó dùn tó náà ìwà tó lè ń kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ẹsẹ̀ tó lágbájú ìta wa ṣe eré yìí máa èyí táwa á jókòó lé máa tó ti bẹ̀rẹ̀ rẹ̀ padà tó ń fẹ́ràn kí ọ̀rọ̀ nípa kì àwọn sàádà ìlú wọn gbà wọn gán nínú rẹ̀ ṣọ́nbọ́là ó lè yọmọ ẹ̀ ó jẹ́ nínú àwọn sàádà nínú àwọn àgbà sàádà ìjọ́kọ̀ والمطيعه يا ابك الا فقط الظلام قل يا رب لا تكتبني هذا في بلادك قل يا رب لا تكتبني ايه هو بس في بلادك كيلو صيص وغدو وغدو تومي كل يوم من يوم كي سوى طواف قدام النبي صلى الله عليه وسلم إذا وصف لنا الجنة كأنها رأي العين wọ́n lè lọ́wọ́ dàbẹ́ fáwọn ojú rí àlùjẹ́ náà báyìí níwájú àlàbí. oníbẹ̀ ní sábà yìí bá ń sọ̀rọ̀ ọ̀nà fáwọn kà á nà ha ráàyà láàyè ló dàbẹ́ fáwọn ojú ara wọn ní báyìí nù. ní àmọ́ ìbá jọ àìlẹ́ ilẹ̀ náà sábà ti padà sílé àwọn ìlú pé àwọn gbà pé òkùnrin ní àwọn ṣe ń gbà lẹ́bi ẹ̀mí àwọn ìrẹ́ ilé lọ́dọ̀ rẹ̀ gbogbo ọ̀dẹ́ tí ó yìí lébò mí ó ní ní fáàkì ó ti bẹ̀rẹ̀ ní fáàkì wọ́n bá fi wọ́n ní à pé jábọ̀ lọ sọ́dọ̀ àtẹ́lẹ̀ nítorí fúnni tó ń sọ yìí ìfẹ́ tó lágbára ni o ìwé ìṣẹ̀lẹ̀ sí mi náà wọ́n á lọ àtẹ́lẹ̀ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ wọ́n á sọ máa ń tẹ̀lé ìgbà tó tó ní náà bá abubakar nínú làdájú náà sọ pé ah ọba nǹkan bọ̀ lè fà kí wọ́n lọ́mọdé ọ̀rá burú bá wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ rẹ̀ tí bá wà lọ́dọ̀ rẹ̀ fà jòkó tì ọ́ tó ń bá wa sọ̀rọ̀ nígbà yẹn ni wọ́n pé àlùjẹ́nà báyìí tó máa ń sọ̀rọ̀ àjẹ́nà bẹ́ẹ̀ fáwọn rí báyìí tó máa ń sọ̀rọ̀ náà fáwọn rí báyìí ọmọ tàbá ti sọ lọ́dọ̀ tí ń jọ èèyàn nìyẹn tó tí mo fẹ́ ní oúnjẹ nígbà wọn kò hálà lọ́sẹ̀ ń sọ́ra fún ìṣesí lẹ́fà ilé ẹ̀rọ adẹ́gbọ̀dọ̀ wọn sọ́ra wọn wọn ti gbọdọ̀ wọn sọ́ra fún lẹ́fà lórí lẹ́fà kiri nínú tó da òjò mùsùlùmí láyé tó tó lẹ́fà tó ọ̀pọ̀ ní tí mẹlẹ́bí rẹ ọ̀pọ̀ ní tó ti bọ̀ ọ̀tẹ̀ jáde rẹ ṣé àní ní mẹ́tẹ̀lẹ́ mẹ́tẹ̀lẹ́ mẹ́tẹ̀lẹ́ mẹ́tẹ̀lẹ́ tó ní wàlúwà ibi ìṣèjú mẹlẹ́rẹ̀ rẹ̀ lọ. àbíkẹ́ tó ẹ̀sìn tèmi ìṣẹ́tọ́ kéré mi tó èso ti rọ ni. tó kọ́lọ́kọ́ ń ṣàlà wa tó tún gbogbo wa ṣe ó sanu wa gbogbo náà náà ọgbọ́n àwọn nínú àwọn ọlọ́dà bá kọlọ̀ àti tó pamọ́ àti tó hàn kọ́lọ́kọ́ ṣàlà wa bẹ́ẹ̀ kọ́lọ́kọ́ kó ṣe wá lẹ́gbẹ̀ẹ́ dáadáa tó ń bọ̀ tẹ̀lé ẹni tí mọ̀nà tó sì mọ̀ sí àwọn ènìyàn mọ̀nà. وما سواني قاد النبي غلال مضلين أنت شكيل صوني كيف ما الصعود وما سواني إنه هو ولي ذلك والقدر عليه يحشرك الله ويشفيك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Yeah. ní wọn ní ìṣe àwọn tó yìí náà àwọn tó náà ẹ̀ẹ́ aláwa ló báyìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo ní kí àwọn ọmọ ọdún àti ìwé ọ̀sán àwọn ìwé ọ̀sán sí ilé àti ìwé ọ̀sán sí ìwé ọ̀sán sí ìwé ọ̀sán sí ìwé ọ̀sán sí ìwé ọ̀sán sí ìwé ọ̀sán sí ìwé ọ̀sán sí ìwé

nígbà yìí ó ṣẹlẹ̀ ní pé tó bá ti dé mọ́ṣáláṣí ìbọn ẹni kí ìrùn ààrẹ lọ tẹnìyàn kàn rí pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ààrẹ ìbò ní àkọ́kọ́ pẹ̀lú pé ìgbà kan títà àkọ́kọ́ lọ́wọ́ náà rẹ̀ tó ló bá wọn kí méjì tí ó tò fún ṣùpàṣáwọ̀ àwọn sálámà báyìí lákàlẹ̀ kẹta wa yóò mú lákàlẹ̀ kẹrẹ wa yóò wà sára bọ̀. kò tó bá ṣe tán àti kí sàràwí olùjọ́ ìwọ̀n ọba wọn ṣe ètò tó di ìyóò ti jẹ́ ìrẹ̀. kòtò ní ẹ̀rí ilé yìí pé mọ̀ọ́rù gbèjẹ́rẹ̀ tí ó bá ṣe òkú lálẹ́ ìsọ̀mọ́ ìsọ̀mọ́ ìsọ̀mọ́ bóyá ó kí ìṣá ìṣọ́ pẹ̀lú àlẹ́ yìí tí ó bá padà sílé òun ló tún wá ṣe ìmáàmù fún àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ tó nítorí òun fi ń kí ni pé òun kí náfìlà ni náfìlà ni ó fi yẹn ṣe àwọn tí ń kí wọn rẹ̀ ti tò ní ẹ̀yìn rẹ̀ òun ló fi ní kọ̀dá tó المفترج خلف المتنفل والله أعلم نعم. Many therefore use the cook of the definition to provide the non-agreement criteria. If they are to extract the definition, you can provide the definition You are in the maximum. Sẹ́yìn nǹkan tí ó bá ti ní wájú òní ẹ̀sìn, ṣùgbọ́n ìkànnì náà ní ibi bẹ́ẹ̀ lè fi síbíà èyí ló ń ṣe pàtàkì kò sí àwọn sáláńtà wò pé a ah, pẹ̀lú àwọn ṣe òwò máa ṣe àwọn yìí a fẹ́kẹ́lẹ̀ kankan máa kí jẹ̀mọ́ méjì náà tó kò sí tó burú bẹ́ẹ̀ torí pẹ̀lú àwọn àpáàtì wọn bọ̀ síbẹ̀ náà àwọn àpáàtì tó náà wọ́n wá dé mẹ́rin láti yẹ wọ́n láwọn ọ̀fẹ́ tí wọ́n lọ́nà wọn fẹ́ rẹ̀ àbádùgbò rẹ̀ wọ́n fẹ́ wọn lọ́nà wọn gbé wọ́n fẹ́ èyí ṣe òfin tó ń ṣe yẹn ta fún òfin ọlọ́wọ́ ọba kí wọ́n ní sọ́mọ́tì wọn tọ́tọ́ tí mo máa jẹ́ ẹ̀sẹ̀ ìjọba rẹ̀ kì kí wọ́n wá sí padà ń kọ́ tó wà dáwà lẹ́nu ìwà àwọn ọmọdé sínú ẹ̀rọ ní dálẹ̀ tí aláburú ẹ̀ kékeré yìí gbogbo ṣe bá dé báyìí nígbà wọn dá sínú ẹ̀rọ yìí tòmọ́tì kan tó ẹ̀sẹ̀ rẹ̀ ní orí tó wọ́n mọ̀ wọ́n rẹ̀. àkọ́bí ìlàkùnjú lè ṣe ìyọ́nù sílẹ̀ rẹ̀ ta òkú sára àkọ́tọ́ ayẹ̀ tó ìkúlẹ̀ méjì bàtó olùkọ́ ara àkọ́tọ́ wọn bá tó wọlé àkéjì wọn tó ń gbélé rí wọn lọ sí àkéjì bẹ́lẹ̀ kan tó ìyẹn ti lẹ́kọ̀ọ́ ìwé ti dára sí. tó àbí ìyẹn ń kírun alákọ̀ọ́kọ́ ó kírun ẹlẹ́kejì òtó yẹ kó o ṣe kéde kó o jòkó é é ẹ èyàn tó tiẹ̀ èyàn jòkó wọn ní kẹlẹ kẹta òkẹlẹ kẹta tó wà wọn tó jòkó oṣù tàjà òdù tàjà òdù rẹ ní mélòó ó ní méjì àyẹ̀wò àti bíi à mẹ́ta mú kí bàbá tó dìde ó tó kẹlẹ kẹrin ó tó tẹsà ó tó tẹsà káwọn òdù náà wà sálá mọ tàjà òdù rẹ ní o ó mẹ́ta ó ti lẹkọọ ẹni ó fi padà ní ẹgbẹ́ ìṣe lẹ́yìn ìgbà tó bá sálá mọ àmọ́ tó wá pé ìyẹn dí òkú ni ìrọ̀lẹ́ dínkù èèyàn kíra kala kọ́kọ́tọ́ lákẹ́lẹ́ kejì ẹgbẹ́ ojú kò kó sọ̀ṣà ó kò sí ọkọ̀ ìdè sókè ó dìde sókè lọ́wọ́ wọn ti á sì ah, ṣe kó sọ̀ṣà ó kò ẹni yẹn tí ò kù ìgbẹ́ tó ṣe ni pé yóò ti bà yóò ti kọ̀ sí i pàtó bá kẹ́lẹ̀ kẹrin tán ó sì sọ̀ṣà ó kò ní sálá náà yóò ṣe kí ni yóò ti ṣe ibi kẹlẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn ọ̀rẹ́ ọ̀kọ́lá dandan kí ni kọ̀ọ̀lù hankali eh.

ṣe rí ọ̀rọ̀ ọ̀kadà gbogbo yìí fẹ́rẹ̀ obìnrin tẹ jẹ́ ẹlẹ́hàá tẹ jẹ́ olùsìjọ́ àbò gbogbo àlọ́pọ̀lọpọ̀ gbà ní fún yín tó ẹ̀ ọba ti ẹ̀ wo bí ọlọ́wọ́ ọmọ ọ̀fẹ́ tó ṣẹlẹ̀ nígbà wọn sọ pé ọmọ wọn ní ọkọ̀ padà ní gbogbo àbò yẹn owó owó ìbàdàn ṣẹ́wọ̀n pé tí wọ́n máa ti òkú pé òkú ní ọ̀nà tó ti pé èyí ó ti á èyí ti kú lọ́nà tó tó dáa ọkùnrin ọlọ́kùnrin ẹ̀yìn rẹ̀ ló ti ló ti ló ti ló ti jábọ̀ yìí lè ẹ̀sìn ẹ̀dá ẹ̀rọ ìjà pé lọ́wọ́ rẹ̀ bàbá lọ́wọ́ fún ṣàlùfọ́ ọ̀nà ẹ̀ ìṣàlùfọ́ ọ̀nà ìṣàlùfọ́ bá fún ẹ̀yìn ẹ̀rí àlàáfíà lọ́wọ́ fún ṣàlùfọ́ ti fi fún ẹ̀rí àlàáfíà lọ́wọ́ ti fi ojú àkókò. أشهد أن لا إله إلا الله